الحمد لله رب العالمين الرحمن الرحيم أني أفسر عن نبش القبور إنتي أنكني نبش القبور mas'ala kan ni tí àwọn àfà tí wọ́n ti ṣiṣẹ́ lé lórí káwa kan shed light lórí iṣẹ́ tán ṣe lé lórí nìkan ló kù nafshil kubur o náà ni ọ̀rọ̀ lórí ìwó àbí sàárèta ẹ òkú tá ti sin òkú tá ti sin ká tún tún òkú yẹn gbé jáde àbí ká tún sàárè yẹn wó ká gbẹ́ látara àwọn sábàbí kan ìyàwó ní Islam kọ sí eléyìí ó lè ṣẹlẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi ìdí gẹ́bí irú ètí ó ti ṣẹlẹ̀ nílùú mẹ́níyà láìnú ọdún tá a wà ìpínlẹ̀ pé láàrin oṣù kan títì látara títì tí wọ́n fẹ́ ṣe ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní títì ti jẹ tààrí bàbá wọn àbí tíya wọn tí wọ́n sì lọ́pṣàn ìmọ̀ kan wo kan gbókùnú ẹ̀kọ́ fúnra wọn àbí wọn kọ́ àwọn lẹ́bù ẹ̀ wọ́n ṣe kanu méjèèjì ilé ìfà tó fi jẹ́ pé a ní bùkátà sí láti sọ̀rọ̀ lórí ẹ̀ kó fi jẹ́ pé tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn mistakes tó bá ń ṣẹlẹ̀ áfẹ́ wá ti ṣàtúnṣe ẹ̀ gẹ́gẹ́ ká tún wá tún sàárè yẹn wú ìṣẹ̀lẹ̀ ìsìlámù lẹ́yìn bàtà bá sí òkú tán haramu ni haramu ni islamu ṣe léwọ̀ ṣùgbọ́n with two reasons àwọn ìdí méjì kan lè sọ di ẹ̀tọ́ ṣùgbọ́n ṣáájú a ní bùkátà tàbí ọkọ̀ gbọ́ àwọn ìpìlẹ̀ kan yé lórí ẹ̀ nígbàtí mùsùlùmí wà láyé ẹni àpọ́nlé ni ó kú nígbàtí ó wà láyé ẹni yìí ni iyì àtàpọ́nlé hurma àpọ́nlé tá a máa fún èèyàn nígbà tó bá ń bẹ láyé tó bá kú tán a gbọ́dọ̀ kọ̀ntínú láti máa fún agbọ́dọ̀ tó gbé tẹ́láyà wọ́n ní sàárè káàgbé ibi sàárè ní ìbẹ̀lẹ̀ wá kọ́dì sí ló ń tọ̀ sí ẹ̀ńdómi ìjọ ti sí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí pé sàárè yẹn gẹ́gẹ́ tó ń bẹ nínú ẹ̀lẹ́mọ̀ fún lápọ̀nlé ìtẹ́ ẹ̀ lè fúngbà tí ń bẹ láyé ẹ̀gbọ́dọ̀ ṣe fúngbà tó bá ti kú tán àpèjúwe ìkànnà àwọn ìyàwó ànẹ́bì sallallahu alaihi à ń pè ní maimuna maimuna ìyàwó annabi ni umul mu'minin ni ara àwọn ìyàwó musulmi ni abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ó jẹ́ ìkan lára àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam ó wá wítínẹ̀sì janaza Maimuna tó jẹ́ yàwó nẹ́bì sallallahu alaihi wasallam Abdullahi ibn Abbas wá sọ fáwọn sọ̀hábà pé فإذا رفعتم فإذا رفعتم نعشها فلا تزع فلا تزع زعها wala tazalziluha wàrùfúkù tẹ́ ẹ bá ti ń gbé àpọ́nlẹ́tẹ́ fún ìyàwó ànìyàn lójú ayé ànìyàn nígbà tó wà láyé ó náà nẹ́kẹ́ tún fún gbàjẹba tó kú tán fàlátàzà àdíhùhà ẹ gbọ́dọ̀ mọ́ mi ẹ gbọ́dọ̀ mọ́ ṣèkẹ́ ẹ gbọ́dọ̀ mọ́ mi kú wàlátàzà zìlùhà ẹ sì mọ́ jùlọ òkè jùlọ lẹ̀ àwọn wónú láyé mínìsì nàtàrà kí ní ẹ̀mọ́tàrà yìí mùsùlùmí náà mọ́sí undertaker àbí kílẹ̀ mọ́sí wọn mùsùlùmí náà mọ́sí ilé ló lọ tààràrà ilé ló ó sì mọ́ jù ṣé tó kún yẹn bá wà láyé ṣé wọ́n lè máa jù láyé báwọn ìyá rẹ̀ tí wọ́n jùkì àjàbá ẹ̀dán jùkì tí wọ́n ní ó mọ̀ wò náà káàmọ̀ jùkì lójú ayé onílọ́gbà ẹ́ pa wọ́n ni tó bá kú tẹ́nà kẹ́ tó máa jùkì haramun ibẹ̀ láwọn afá ti mú fi jáde pé àpọ́nlé tẹ́ fún òkú nígbà tó bá wà láyé tó bá tún kú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ míì òun náà ni ọ̀rọ̀ míì tí àwọn tí wọ́n gbé kalẹ̀ pé anábà Muhammad sallallahu alaihi wasallam sọ pé kásùrùlẹ̀ ọ̀gbìn kásùrùlẹ̀ ọ̀gbìn alìmọ́mìn kásùrùlẹ̀ ọ̀gbìn alìmọ́mìn eégún mùsùlùmí kẹ́ẹ̀kan nígbà tó bá kú kéégún mùsùlùmí kán mọ́ yín lọ́wọ́ àbíkó kán látara bá àbí kan látọwọ́ yín nígbà tó bá kú tán takasiri yìí fil hayat ẹ̀san tẹ́gbà wọ́n bá lù rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹ̀kan lọ́wọ́ àbẹ́ òkú mùsùlùmí egun rẹ̀ wá kánmọ yín lọ́wọ́ the same ẹ̀sàn tí wọ́n sàn yín lẹ́sàn pé ẹ̀kan lé egun gbà tó wà láyé ẹ wá wo kóra yẹ wá ṣe ìdájọ́ àwọn tatapílà bí àwọn tí ma ń wú sàárè pẹ̀lú ẹ́ńjìn wàlẹ̀háàdà káàbọ̀ sínú bí tààlọ̀ gẹ̀gàn tó jẹ́ nefṣil kòbòrò tí a bá fẹ́ wú òkú a fẹ́ wú sáré tá a ti sin ìdájọ́ tó ń bẹ fún ní asìlù gẹ̀gẹ̀ ni pé haram ni ṣùgbọ́n àwọn ìdí méjì tí ó sọ di ẹ̀tọ́ òun ààrẹ táwọn fàtílálẹ̀ awwalan naw'ul awwal o ní pé kó yẹ pé òkú tá yẹn inú sáré tá òkú yẹn sí valuable things kan wà nú ẹ̀ ta mistakenly fi gbàgbé sínú ẹ̀ mistakenly agbàgbé valuable things kẹ́ngbà tá à ń gbé òkú sínú sàárè a ní àǹfààní ṣẹ̀rí àfún aláǹfààní láti wú òkú yẹn dìde pa láti gbé sàárè yẹn káfílẹ̀ mú nǹkan yẹn padà bẹ́ẹ̀ ńgbà tá à ń gbé ẹni tí bá wá gbé bẹ́ẹ̀ àwọn tí máa ń gbé nǹkan ta ó gbàgbé sọ́fẹ̀ rẹ̀ alẹ́mọ̀ òlọ́dọ̀ tó agbá nítorí tọ́mẹ̀ láti wá wú tààrí alẹ́wú torí ẹ tàbí àwọn dàrọ́hìm àwọn dirham àwọn nairas lọ́dọ̀ tí wá ń bí tí a mọ̀ pé owó yẹn nítumọ̀ ó jábọ́ látú port ó lè jẹ́ check ẹwà níwò fún torí pé lágbẹ́já ló lò wọ́n ti fún wọn ní 2 million check àbí 3 billion check ẹ wo bílíọ̀n tàà lápá bílíọ̀n tàà ẹ wo tó gbénú ayé ẹnìkan fámọ́ ní à ah, ẹjá àjẹ́ ayọ̀ndẹ̀ ara o ah, kódà báwọn yẹn bá mọ̀ gan bọ́mọ olóòkú ò bàgbà wọ́n ti lẹ́yìn ẹ̀ ṣẹ́ẹ̀kì ah, <laughs> tí ó ti dówó lóòtọ́ tí èsè eléré wàhálà ìjẹ̀mù tàbí àwọn nǹkan míì there are some rituals àwọn aago kan tó yẹ pé wà value tó yẹ pé tí wọ́n bá tà ó níye tí ó máa cost àwọn fóònù kan wà ẹ̀wọ́n là àwọn iphone six iphone eight ẹgbẹ́gbà kan wọ́n ní mẹ́wàá lọ́ra iphone kẹ́yà ra mú sójà dání àwọn fóònù kan nù tá a bá sin òkú táwọn nǹkan tó wà value bá wá jẹ́ pé agbàgbé ẹ̀ sínú ibi sàárè yẹn tá a bá rántí tí àsọ̀rán pé inú ibẹ̀ ló wà aláǹfààní láti wú sàárè yẹn kámúta fẹ́ mú bẹ̀ kásìtà padà ara ẹ̀rí wa oní ọ̀nà ọ̀rọ̀ tàà lè rínú tí a múgní ti ṣékùwa ibn kudama wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá báyìí lára àwọn ọ̀nà tó tún lè ti sábàbí lára àwọn ọ̀nà tó tún lè ti sábàbí ká gbẹ́sàárè ó ní kó jẹ́ pé aṣọ tá a fi sin òkú yẹn aṣọ tá a fi sin òkú òun kọ́ ló ní ẹni tó ní wá ń dìmáàdì sẹ́gbé ẹ̀rọ ní odòdó pé a ní ìgbà owó alásọ̀tẹ́ mú bẹ́yà bí i olórogún ó múra yàlé ó mísì mẹ́tì ìyàwó ìyàwó kìíní kò sí òun sì ti bá àtùtọ̀rọ̀ jẹ aláyé ẹtí atọ́múra tèmi lẹ mú ẹbẹ̀ mi gbé nǹkan tèmi nìsí o jẹ̀mọ́ tó bá la gidi tẹ́ kò ní gbowó báwọn ẹ̀gbìnlẹ̀ yorùbá àwọn ọba wọn máa ń tọ́jú asọ́múra ni wọ́n lò náà ní wọ́n fi sin àwọn ẹ ju asọ́múra rẹ̀ fún un sàárè ẹgbẹ̀lẹ̀ àbí òkú tí ń bẹnu sàárè wọn ò wẹ́ wọ́n kàn lọ sí látara ignorance táwọn ọmọ bá ní àbáwọn tó ń bẹ ń tó síndà tó kù yẹn fi kú wọn ò wẹ́ wọn ò sẹ́ni ti fún wọ́n kàn wé lásọ wọ́n sì jùlọ sàárè tá a bá padà mọ̀ pé bó ṣe rí nìyẹn ṣẹ̀rẹ́ Islam fún aláǹfààní láti gbẹ́ sàárè yẹn padà kágbókun yẹn dìde káwèé káwá tuntun lára àwọn ọ̀nà míì tí ìsìláàmù ti fún wa ní freedom bá ti lè ṣe rú wà yìí irú ẹ̀kan ṣẹlẹ̀ ládùúgbò mi kí n tó kó débẹ̀ ni o gbọ́rọ̀ ọdún yìí ni mo ti gbọ́ ọ̀rọ̀ ọdún yìí wọ́n ní wọ́n sin òkú wọ́n wá kojú òkú sí kíblà àfáà tó wá sin òkú yẹn àwọn àfá àkàrà dùgbà lọ bá pé ah ibẹ̀ yẹn kọ́ ni kíblà àkọjú ti bí ní kíblà àkọjú ti àmì bá ṣe sínú tẹ̀ bí ṣe sínú àwọn àfá àkàrà sí wà tán máa na ju àwọn ọmọdé òkú mọ̀ rẹ̀ rí tó rẹ́rù ó mọ̀ bà wọn àwọn àfá ń ti di ẹkùn ìgbà bóò nínú rí ó ṣe máa dùn bàbá tó bí ọnú ìyá tó bí ọnú the last respect tó lè fún ní kó síndà níbọ́lọ̀ ti fẹ́ àǹfààní kan tó kù tó lè ṣe fún yàrá àti bàbá rẹ̀ tán bá kú ó ní kó sí wọ́n níbà mú sí tọ́lọ̀ ń yọnu sí tánà bí yọnu sí sallallahu alaihi wasallam wàlẹ̀ hádà fún di eléyìí sírù situation ẹ bá a padà dìtẹ́ẹ̀tì pé ibi tá a kọjú ẹ̀ sí èṣe kíblà a lè gbẹ́ta padà káfílẹ̀ kọjú òpin ẹ̀ sí kíblà lára ọ̀rọ̀ míì táwọn àfáà mú wa ṣùgbọ́n tó yẹ kó pín sí méjì ó ní kó jẹ́jẹ́ pé a sí awẹ̀ akọjú ẹ̀ kíblà ṣùgbọ́n àkírùn sí la ọ̀rọ̀ táwọn àfáà kan sọ ọ̀rọ̀ apá kejì táwọn àfáà sọ ni pé ibẹ̀ ti sín ẹdú òbí sàárè rẹ̀ ń bẹ́ẹ̀ nẹ ẹmọ ìkírùn sí la àwọn kan ní agbé jáde ó sì tàṣínú méjì tí ó dá rízí àkọ́kọ́ nù tó lè mú agbẹ́ tààrí nefshil kubur tó lè mú agbẹ́ tààrí padà láti ṣe corrections nínú ẹ̀ rízí ẹlẹ́ẹ̀kejì tó lè dé bá tààrí òun náà ni ká fẹ́ transfer sóòlù yẹn gẹ́gẹ́ òkú gẹ́gẹ́ tí ń bẹ ẹnu tàrí ká fẹ́ transfer ẹ̀kọ́ omi tó wà lọ sí ibòmí with islamic reason with reasonable kìíní ni o tí èdè pé ẹgbẹ́ wò hàn wọ́n kàwọ́ pé ah mo fẹ́ pààrọ̀ bí tí bá mi sùn mo fẹ́ gbé lọ bùnmí rárá o valid reason ẹ̀ mú wá sẹ̀pẹ̀lá àkọ́kọ́ nǹkan ló wà náà tàbẹ́ mú kó abẹ́sẹ̀ correction sínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìsìn òkú gangan lábẹ́sẹ̀ kí ni lábẹ́ gbé só lẹ́tọ̀ àbí ò lẹ́tọ̀ tó bá lẹ́tọ̀ ìlànà wo ni ó wa káàkọ́ mú àhàdíìsì méjì àwọn reason wa àwọn ọmọdé lórí nínú àwọn ahadith onáà ni hadithu tó ń bẹnu sahih Bukhari ti Jabir bin Abdullah radiyallahu anhu ó ní ní òru gátúwátù lọ́hùd ó kú náìtì tí wọ́n gbà tí ó mọ̀júmọ́ sallallahu alaihi wasallam bàbá Jábìr wà lára àwọn akọgun lára àwọn balógun inú Islam ó ń bàbá òun ti predict fún pé àwọn rí pé àwọn wà lára àwọn tí wọ́n ọ̀kọ́ pa lójú ogun yẹn bàbá rẹ̀ wá ṣe tùwà sí ìyà fún wọ́n gbà nímọ̀ràn interfẹ́ lò ọ̀rọ̀ yẹn ni pé nígbà unfortunately bàbá rẹ̀ padà kú sójú ogun yẹn ní gásọ́tù lẹ́ṣùd gẹ́gẹ́ mọ́ ṣe presume ìgbà tí wọ́n wá sin bàbá ẹ̀ wọ́n sin bàbá rẹ̀ pẹ̀lú èèyàn kan wọ́n sin pẹ̀lú èèyàn kan wọ́n sin èèyàn méjì sínú sàárè ìyẹn ìkọ́kọ́ ṣe haramu náà kẹ́sìn èèyàn méjì sínú sàárè ó ti yé Jabir bin Abdullah six months later six months later lẹ́yìn oṣù mẹ́fà tí wọ́n ti sinmi abẹ́ ìbáhùn ó ní gbogbo duration of that time gbogbo àsìkò gbà yẹn inú òun ò dùn inú tòun ò dádùn pé ah bàbá àtèmi wọ́n wá sí pẹ̀lú yẹn tí kò sílẹ̀ yìí ẹwù gbàdáǹdàpọ̀ yẹn six months lẹ́yìn ìgbà tí wọ́n parí ogun yẹn tán tí wọ́n ti sin bàbẹ́ ìbáwọn jábìrì bùnà abdullahi àdìsí yẹn bẹnu sahih bukhari jábìrì bùnà abdullahi wà lọ gbẹ́ sàárì yẹn padà láti lè gbé bàbẹ́ ẹ̀kú òdu rẹ̀ ń lọ sí bàbá mi bòmí ṣàpótíkò ní òkú olóṣù méje òkú ọlọ́jọ́ méje ọlọ́jọ́ méje kìí ṣe fresh báwọn kódà ó tó ròyìn inú hadith yẹn pé báwọn wọn ti gbé bàbá òun bẹ̀ at the first day bí àbọ̀ òun ṣe rí níjọ́ àkọ́kọ́ tán fẹ́ sí bẹ́ẹ̀ ló tún ṣe rí padà ní àárín oṣù mẹ́fà yìí Jabir bin Abdullahi wa transfer bàbá rẹ̀ ó transfer ẹ̀ lọ sí bòmí ṣẹ̀n pẹ̀lú ẹ̀rí ìdámúwá yẹn ó já gbọ́ yé pé síbi tán máa sin òkú èèyàn tí ò bá tẹ́yàn lọ́rùn with valid reason àbí Ah, ìfẹ́gbẹ́ ẹjẹ́ mẹ́sàn-án fún wa ìfẹ́gbẹ́ sàn fún ti pọ̀jù ìfẹ́ ẹjẹ́ mú wa báyìí ká sọ pé ṣẹ̀fọ́n kírísítẹ́nì ní cemetery fortunately mistop ti wà ní family tàbí kálukú wá ń kójọ kí ilẹ̀ Yorùbá bí olójú family tí ó ní christian ní family wọ́n wá lọ sí mùsùlùmí sí cemetery àwọn anglican àbí catholic ọmọ òtì sí ilé ọmọ bá ti traveling dé ó ti Dubai dé ẹ̀rọ súnlọ́lá ibodè òkú àbá mi wà ọba gbọ́ pé ah cemetery ẹ̀yìn methodist ẹ̀yìn kúlé wa iná ni ah bàbá àtẹ́mí bàbá àtẹ́mí pẹ̀lú padà ah irú àdúrà wo láàmọ̀ ṣe fún in láǹfààní àti lọ́mọ ṣe station fún ọmọ nù ọmọ yẹn lè jà fún ráìtì pé bàbá àtẹ́mí ní kí bàbá tiẹ̀ mo fẹ́ transfer òkú bàbá mi pò bí lọ sí tẹ́ mùsùlùmí pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí jábìrì bọ́nà Abdullahi tamuwain ṣó ti yé a lè transfer òkú yẹn gbìdáwọn a tún a lè transfer òkú látara pé sókèwé ìtagbẹ́ ṣókèwé tagbẹ́ ó ti ń líǹkì mẹ́fì títàrí wa ah, ẹ̀gbọ́n ṣẹlẹ̀ tí ṣókèwé ó ti mọ́ think tí ó ti mọ́ yóò ti mọ́ líǹkì sínú ibi títàrí wa ẹ̀yìn àwọn ti fún lébù ọmọ rẹ̀ ò sáà nìmọ̀ wò ọmọ rẹ̀ là ń dákọ̀ o ṣẹ̀ǹgbọ́n àfiṣẹ́rí tù sí àfimọ́jẹ̀mù sí ọmọ rẹ̀ tó bá ń làkó ìsáàmì mọ́ owó náà wọ́n a mọ̀ rẹ̀ nìké ìdádì mi mọ̀ jẹ́gbẹ́ yóò àtẹ́ǹtì pé òun fẹ́ transfer òkú bàbá òun àbáwọn fẹ́ blọ́ọ̀kì safety tank tí ń transfer ìgbẹ̀jọ́rọ̀ bàbẹ́ tó bá gbé òkú bàbẹ́ ẹ̀kú mẹ́ tó nílò kéèkì ẹ̀ síbòmí lẹ́yìn tàbí haram kìí ṣe haram àdíṣì méjì mo ní mo fẹ́ mú wá tó lọ́jọ́ tó ti lọ ẹjẹ́ kó ti àdíṣì ẹlẹ́kejì náà ká mọ morrisons mi wà lábẹ́ àdíṣì Anas bin Malik ọbí ọlọ́wọ́ àìní oní àbẹ̀rù sọ Bukhari ó nígbà tí ànábì dé Madina sallallahu anábì wá béèrè àwọn ibo làwọn bà ní nàìjíríà wà anábì wá pè àwọn bà ní nàìjíríà pé yí bà ní nàìjíríà ẹjọ́ ẹta àhìtù yìí fún mi àhìtù ẹta fún mi ìtẹ́ǹpẹ̀ ní àhìtù fẹ́ǹsì fẹ́ǹsì yìí ẹta fún mi kí n file kí wọ́n sáájú file kó bẹ̀ ti fi fẹ́ǹsì yìí àwọn àbúgbà ní nàìjíríà sọ pé àwọ́ olè ta àwọn òyà tún mọ́ retí ládàá tààtùmọ̀ ìgbàlódé olóòní bó jẹ́ pé ẹ̀rí kan bẹ́ẹ̀bẹ̀ẹ̀ tó lánà bí yìí sí ti fóun fẹ́ ra ni ẹ mọ́ bòmí ẹ mọ́ retí ládàá lọ́dọ̀ olóòní ẹ jẹ́ ń ra àwọn àfáà sọ̀rọ̀ kan lórí wa sọ pé nínú hadith yẹn pé níbi fẹ́ǹsì àwọn bà ní Nàìjíríà yẹn òkú mùṣìríkùn wà ń bẹ̀ òkú àwọn mùṣìríkùn kan wà ń ẹlẹ́bọ kẹwàá ṣọ̀fún nìkan ọ̀pẹ oríṣìí àwọn nǹkan ló wà bẹ́ẹ̀ ìdáfẹ́lò náà hadith yẹn ni pé anẹ́bì tọ́lá rẹ̀ tán nígbà yẹn wọ́n gbẹ́ sàárè yẹn sàárè òkú mọ̀ṣẹ̀lẹ̀kún yẹn wọ́n wọ́n tá bá jí òkùnkú òun ní tí sàárè ìwọ̀n sàárè ìtàwọn gbẹ̀rẹ̀ tá gbókùnkú òun ẹ̀ a lè sọ̀bẹ̀ dímọ́ta láti padà tí a pẹ́bí láti gbókùnkú òun gba ayá nẹ̀mí yẹn kí ní ó dì ní ìsìn a lè transfer òkùnkú níbi tá a fẹ́ kọ́ mọ́sálásí sí kí mọ́sálásí bí ráyè lè jókòó láti dókù lọ síbòmí with the reason pa fẹ́ kọ́ mọ́sálásí fine lára reason tó lè mú a transfer òkùnkú ó ní kó jẹ́ pé bí táa sin òkú yẹn sí àwọn tó ní demand right wọn padà pé awálá níbí ilẹ̀ bàbá yóò débi ẹ wá gbòkú bàbá yín kù àpèjúwe eru rẹ̀ ó ní gbogbo ẹ̀yin tẹ́ sí òkú títí tí mọ́ ní àìníìtì ilẹ̀ bàbá yóò débẹ̀ ẹlùmọ̀ ògbé wọ́n ti máàkì ibi tó délẹ̀ tipẹ́tipẹ́ ní àdé central mosque mọ́níyà yóò rí máàpù èkí ní blọ́ọ̀kù kan lẹ̀ gbogbo ìtagbélẹ̀ ìjọba wá dé ó ní èmi mo ní títì orí títì lẹ́sìn òkú sí ẹwú nǹkan yí o ìjọba ẹwú sì ni ìjọba ó sọ fún yín bẹ́ẹ̀ bá wú kò wulẹ̀ nílá yóò bá yín wú ẹwú bọ́ǹbọ̀ tó mẹ́ alhamdulillah àwọn kan ti ń wò òkun wọn gbàjọba ti ní wọ́n wù ìgbà tó jẹ́ pé òkú yẹn kọ́ ló ní ilẹ̀ yẹn tẹ́yìn tó ní bá ti lè dìmáàdì fún ní dùkà láti lé òun padà ẹgbò kún ẹgbè lọ gbùgbì fine fatuwa kan wà jáde mẹ́rin ilẹ̀ òkú gẹ́gẹ́ látọ̀ kú sí glo wá fẹ́ ra lẹ́yìn abẹ́mtn owó àbúwò ti dé kí láti jẹ̀mọ́ kí n tó sọ̀rọ̀ gẹ̀gẹ̀ kí lẹ́sì ẹ́ àwọn obìnrin kan sọ̀rọ̀ fáwọn ohun gíòmọ̀ ní àtẹ́mìtẹ̀ èrò pé 450 sí 450,000 àbí mílíọ̀n wọn ò lè tàtà ọ̀sán láyé ah! ẹ̀yìn ọmọ olóòkú ẹ̀ẹ̀dá ta ló nílẹ̀ yẹn bàbá yẹn lóní bàbá tó mẹ́nu sáré nígbà ayé ẹ̀ <laughs> wọ́n tó fi gbà ayé ẹ̀ ibi tẹ́ ẹ sí sí un ẹ gbọ́dọ̀ púpọ̀ bẹ̀ òun ló ní pọ́ṣàn sí ẹ̀ ṣùgbọ́n rísì tí ó mú yíwú pò ń nígbà tí béèrè bá jẹ jáde lórí ẹ̀ lẹ́gbàtà parí prógámù yìí mọ̀ dáhùn ẹ̀ tó gbé àgbẹ̀rẹ̀ wúwo láìsí ti ẹ̀ ni àwọn àyè tó kù òun lẹ́tà fún gúrú àbẹ̀ ti ẹ̀ mélòó náà lẹ́tẹ̀tẹ̀ wọn tí kí ó wà sọ pé ẹsẹ̀ ilé yọ̀ dandan ni mẹ̀kánò jẹnẹrétọ̀ ẹ̀ ikú ma ṣẹ́kì òkú gan ní èwìlẹ̀ sùn lọ́rùn láwọn ẹgbẹ́ òkú sùn sẹ́rí tí mo sọ ìwọ́n lójọ́ bí ọ̀rọ̀ àwàdà nínú ọdún ìmòtíra tó pè mí pé àbá ẹjọ́ kílẹ̀ àwọn sábà kílẹ̀ àwọn kẹta ṣe abẹ́ta ilẹ̀ bàbá wa òkúta àrẹ́ sí wà mẹ́ àti bẹ́ transfer wọ́n ti tàtàn owó bàbá lówó ọgọ́rọ̀ lé náfẹ́ta ṣùgbọ́n tó pẹ́ta àrẹ́ sí wà mẹ́ òun rẹ̀ ń dí ọ̀rà almuhim torí ọjọ́ tó ti lọ eléyìí ni àwọn òfin díẹ̀ tí ń bẹ lórí ọ̀rọ̀ nepsul kò gbòòrò ìntàwà fi kẹ́tẹ̀ ńlẹ̀ ni pé tábá fẹ́ transfer òkú kúrò níbi tààrí kan síbi kan ọ́ afẹ́sẹ̀ correction kan nínú tààrí òkú tó ti pẹ́ sẹ́pàtí mẹ́rin wá ní ti pé kò sí bọ́dún yẹn ti lè òkú tààrẹ pásìkò bá gbà wá ní àásọ̀ débi pé tó kún ẹbá tẹ̀ sí pẹ́ gan tó ti jẹ́ rà tí ò ti rẹ̀ kánú rẹ̀ rẹ̀ islam sọ fún ẹgbẹ́ tó lè sẹ́ lómi ibẹ̀ òun ti ó ti lo láìbù ti ẹ̀sán mẹ́rin ẹ̀sùn sẹ́ lómi ibẹ̀ ṣùgbọ́n ìta fẹ́ kẹ́sẹ̀ ńlẹ̀ ni pé a ti wá ti òkú báyìí àwa fẹ́ ti correction àwa fẹ́ gbé kúrò so ní di ceremonial kẹ́ẹ̀mọ́ sí ìlú dáa kò nídi àkàrà kankan ìgbanú aláwọ̀ fẹ́ ti sàárà tí ò ṣe wọ́n wú òkú kan ní ìsìn lẹ́nu tẹ́ títì bí wọ́n ìtẹ́ sàárà wọ́n gbà yìí ah, gbọ́ kan ti ẹ̀ ń ẹ̀ bọ̀jẹ́tì bàbá mára owó tẹ́gbà pé fún sàárà fún bàbá ẹ̀nà ń wọ́sọ ẹ̀ ń tẹ gbogbo ẹ̀ ìjọba wá ní orí títì lẹ́sìn bàbá sí ìgbàlẹ̀sẹ̀ wá lọ ń díkàrà jẹ́mà kìí sọ̀rọ̀ ẹ̀rin o ìyẹn ń túmọ̀ sí bí làákàyún kálukú wá ti rí pé bá àti dà bá transfer òkú à ní yẹ ká sì transfer rẹ̀ á sì gbèlọ sí gómìnà àgbà fẹ́ gbèsè kọ́lọ̀n bàdé kápọ̀ fún wa lọ́wọ́ kó sì gbà ní ìbádà fún wa kó sì gbà ní ìbádà fún wa kí ó sì bá